ọlọ́wọ́n tí ó dá àwọn rẹ̀ tí ó sì gbé ìlànà kalẹ̀ tó fẹ́ ní a máa tẹ̀lé títẹ̀lé káàkiri ọ̀nà rẹ̀ nínú ọ̀nà ààbọ̀ níyànjú ọ̀nà ọlọ́run pé máa wá mi wíwá wa táwọn wá bí ọlọ́run kò lọ sábà bí dáadáa fún wa. àforíjì ìkẹ́ àánú ọlọ́run ọba tó rà rẹ̀ ká kọ́lọ́ lọ́jọ́ òkú ọ̀run. إنه على كل شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

sásìkò kan ni wọ́n sì máa pa bí kájí àsìkò làásàrè káàgó mẹ́rin káàsì máa pa àwọn àsìkò kan wá ń bẹ tó ṣe wípé. àwọn àsìkò tó wá ń bẹ tó ṣe pé kò sí èmi ti tẹ̀sí àsìkò làásàrè ìwò làásàrè mẹ́rin bẹ́ẹ̀ bá wá kírun lásìkò gbà náà tó kí tọ́pẹ́ lórí ẹ̀. tọ́fà ágùn tọ́jẹ tọ́kítọ́kí lórí irun ètò òṣèré wa. torí kí mọ́jẹ̀mú ni wípé ká tó kírun àsìkò orun gbọdọ̀ wọlé. ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni tí ń kírun sallallahu alaihi wa sallam ọ̀rẹ́ ni ó sàlọ̀ láyé ọwọ́ ihò díẹ̀ rẹ̀ wáyé lòdì dà ní

yàtọ̀ sí ọ̀rọ̀ láyà ìlàlá ọ̀rọ̀ tàṣẹ ìgbọ́ náà lọ́jọ́ madina lọ́nà tó ń gbẹ àájàgbọ́n àágbáwẹ̀ àátùgbẹ̀ madina ni. ìdóní ti pẹ̀ láti yọlọ́wọ́ ti ní maka ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ maka ló ti ń lọ́rọ̀ gbogbo àwọn yòókù tó àti hajj ni o ni o àti zaka ni o àti ẹ ni o. madina ṣùgbọ́n àwọn ẹni mọ̀ká eléyìí òní kakọ́ gbogbo àwọn ọ̀rẹ́ gbogbo pátápátá ọlọ́run máa ń fún bọ́lọ̀ tó gbé káyà báyìí fún ṣùgbọ́n nígbà tí ó sọ̀rọ̀ yẹn kọ́ ó pè wá sọ́dọ̀ rẹ̀ abẹ́ tàbí wà ní Kaliba ama ń pàtàkì irú ó sì ní àjò lọ́bọ́lọ́ ìgbà tó ọlọ́run bàbá tó la ká ọlọ́run wá irun àádọ́ta lọ́rọ̀ yàn fún lójúmọ́ irun àádọ́ta àwọn ẹbí náà ti ń ọlọ́run ọba lọ́nà ní sọ́mà ó wá lọ́dọ̀ ní kéde ọmọ ọlọ́dún àwọn ọmọ

kéèyàn bá wá ti orí kan ládàbí òní ọba mẹ́wàá téèyàn bá gba lẹ́dá mẹ́wàá lórí irun márùn-ún ó di mélòó fifty dollars ló wọ́n ṣe ó pé fifty dollars ló lọ́rùn ẹ̀ lọ́dún kẹ́ni ó pé lórí kan ọlọ́run bá ti kú ọ̀lẹ̀ pé fifty ni ó jẹ́ àwọn àmọ́ àgbà ládàá fún akíkú bá ti ti máa. èèyàn yìí ṣe nǹkan kékeré èyí lọ àìsàn fún yọ̀bẹ́rẹ́ ajá mọ́tò nígbà tá a bá bọ́ ájú láti wá jẹ tó bẹ̀rù ìbẹ̀rù bá tó kí wọn tó borí tó kí wọ́n máa fi àwọn tọrọ jáde náà léèrè wípé máa alájà في سقر قالوا لم نك من المصلين ما سلككم سلككم ọ̀nà abúlé ìjà tọrọ níbi wá dá nínú náà sàkọ́ra mọ́sálà kọ̀ọ̀kan fi sàkọ́ mọ́sálà kọ̀ọ̀kan fi sàkọ́ kí ló bí yín dé àwọn tí wọ́n wọ náà wọ́n mọ̀ wá sọ yìí pé lámúnáìkù bẹ́ẹ̀ náà ni wọ́n sọ yìí ìgbà táwọn fẹ́ láyé àdúrà àwọn ìlú eléyìí tó túmọ̀ sí wípé gbogbo ẹni tí kì í kírun àríbidésí ni wọ́n àríbidésí ni wọ́n ṣùgbọ́n mo wò lè nínú náà ni. Ah, wọ́n máa bá lọ àárín gbèdéke ni wọ́n ò rí gbèdéke a ah, ọlọ́run ọlá yìí bẹ̀rẹ̀ mọ́tò náà rẹ̀ jù wá. iná tó lọ́wọ́ bá ní pé nà záhásán lè ṣàwá ọlọ́run ní tí wọ́n bá ju àwọn tí wọ́n wọ̀ sínú rẹ̀ bá tí wọ́n bá tún kọ́kọ́ ń wọ bẹ̀ àwọn orí wọn ní ọ̀kọ́ bó. tí wọ́n bá ju ẹ̀mí sí wọn nà záhásán lè ṣàwá ṣàwá awọ ni awọ ti bẹ lórí èèyàn nà záhásán kí ẹni tí nǹkan bá nà záhásán ó ní tí ẹ bá ti ń dì wọ́n síbẹ̀ ní bó àwọn ikú mẹ́. Ṣẹ̀lẹ̀ mi wà nígbà tó bá jẹ ọ̀rùn kan olóhùn kìíní sóhùn kan òun ṣẹ́ lọ́wọ́. Nígbà tó bá fi òun nàkan nàkan bá jẹ́ ọba jẹ́ ọba ẹ̀wọ̀n ní kejì náà lọ́wọ́ ti láti. Ah. Ẹnu àwọn èèyàn tọ̀rọ̀. Ó ti yọ máa ó yí àyíláyé kamínà lè kì sáàbì wà á tún mi sọ̀rọ̀ إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أبي قتل ما أوحي إليك من الكتاب قتل ما أوحي إليك tó di àgé omi lọ́wọ́ tó yọ̀rọ̀ sínú ẹ̀ ìgbé àgbà àlà ọtí níbi bẹ́ẹ̀ ẹ wà ní pé ń kírun ẹnu wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tẹ̀ ń jọjọ́ ń kírun tó ẹ tẹ̀ tẹ̀ ń wà ní kírun gbogbo ohun tí ẹ ń fi dí wa lọ́wọ́ kò kírun kò بين الفتى صلة وبين خالقه تنهى عن الأثم صلي ولا الذي بين الفتى wọ́n bá yẹn kọ́ lébi ó ní máa kírun mójútó irun wo ní. báyìí náà ló wà síra irun. irun ló ṣe wípé báyìí náà lè fàtà wà báyìí náà kọ́ ní kìí sì làtún. irun tí wọ́n da ọmọ ẹ̀ dé ènìyàn papọ̀ mọ́ ọlọ́mọba rẹ̀. tọ́ ọ bá fẹ́ dọ́dọ̀ ọlọ́mọba nírọ̀rùn ló ní mójútó anima muhammed sallallahu alayhi wa sallam onígbà tí yẹn súnmọ́ lọ́wọ́ wọn wá tó láàrin gàtí ìgbà tó yẹ bá wọn ibi tá a fa àdìgbò ìgbà tí èèyàn súnmọ́ lọ́wọ́ bá jù ìgbà tí èèyàn bá kékeré tí èèyàn bá forí kalẹ̀ torí wípé èèyàn yẹ pẹ̀lẹ́ ara èèyàn dópin tí ẹni tí èèyàn bá ń forí balẹ̀ fún inú ibi tí ó jẹ́ pé ìwọ ni ká forí balẹ̀ fẹ́ lómi ìrẹ̀yìn ọ̀nà ẹni tí èèyàn bá forí balẹ̀ fún èèyàn ti yẹ pẹ̀lẹ́ ara èèyàn dópin fún bẹ́ẹ̀ ni àdúrà ẹ̀kọ́ tó bá wá bẹ́ẹ̀ àsìkò

tó ṣe wípé àṣàfà àkùbárọ̀ ìròyìn rẹ̀ ti kókó eruku ń bẹ lára gbogbo ara rẹ̀ lórúkú wa yòókì ìlú sáfà ó ti sìnrìn àjò anamisala ayi wa alayisalaam níbi pé lẹ́yìn eléyìí òní kankọ yọrùfà òyàjà yìí ila sama o tún wá sí ọwọ́ rẹ̀ sí sánmà. àwọn àfààní wípé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a nàbì sọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni nǹkan tó lọ́ mọ́ bí gbàgbé yẹn alákọ̀ọ́kọ́ tí yẹn bá ń bẹ lájú tó bá ń bẹ lọ́wọ́ lọ́wọ́ fún gbàgbé arìnrìn àjò àjò ọlọ́run ìdá padà bó ṣe rí níwájú bá aṣọ gbogbo ara orí ó lọ sí pé ó sì dúró níwájú ọlọ́run òyẹpẹrẹ ìdúró níwájú ọlọ́run ó di mélòó yàmódù yàmódù lànàbílò yàmódù yàjà yìí ilẹ̀ sàmà ọwọ́ àti ọwọ́ rẹ̀ méjèèjì sẹ́jú mọ́tò nínú ìdílé alùpàá ní kéèyàn pa nǹkan ọ̀tẹ̀ rẹ́rẹ́rẹ́ sẹ́ni tá a wá fẹ́ sàdúrà tá a fẹ́ kọ́lọ̀ ń gbàdúrà béèyàn ṣe máa tẹ́wọ́ ni kéèyàn tẹ́wọ́ kó déédéé déédéé tàbí kéèyàn ṣe báyìí béèyàn ṣe máa tẹ́wọ́ nu ṣùgbọ́n tó bá ṣe pé ọ̀tẹlẹ̀ là ń tọrọ àdúrà lẹ́nu á mo rò pàdé mi ti torí pé níta ń fẹ́ tó agbára láti tẹ́wọ̀ ìyẹn ló pàdé ayé mi wa ìtumọ̀ rẹ̀ yàgò tù ó ti ọwọ́ rẹ̀ sí ọlọ́run ọba dọ́là ga ní kí ọlọ́run náà ti ju kì í fẹ́ ọtẹ́wọ́ kó wá dọ́wọ́ padà ó ní nǹkan èrè ọlọ́wọ́ bá mi èrè ọlọ́wọ́ bá mi ká lọ́rùn mi láàyè jẹ́ lọ́rùn mi ó tún gbara rẹ̀ jẹ́ ńkọ́lọ̀ tó wá pẹ̀lú anábì ní kí wọ́n mọ̀tò ààbò ṣùgbọ́n oúnjẹ tí ń jẹ haramu ni wà má haramu omi tí ń mu haramu ni ìgbà táwọn ló tún láti kékeré oúnjẹ haramu ni wọ́n fi ànábì ní fa ẹnà ìlú sitajà àbúrò bóòlù ọlọ́wọ́ sì gbàdúrà rẹ̀ tẹ́nìkan bá bí ọlọ́run lórí ìrùn tọ́lọ́wọ́n ọmọ ọba gbà nínú ogun tó máa gbé irú àwọn àrùn táwọn sọ yìí ní í ṣe èrò wàlá yẹn mẹtẹ ó ti mú kan náà àwọn àtibáàbù tó lọ máa fi gbàdúrà ẹ̀yàn àwọn àtibáàbù tàkọ́lùfù dùá àdìsíjáàbà náà wà mẹ́lára rẹ̀ àwọn tí ó sì gbé bí bá ti bẹ lára èèyàn èèyàn onírà àtúnṣe wà ilá tí ẹ bá ń bọ nítorí kan ẹ tó bá fi ọlọ́pàá lọ́wọ́ sí ní ìfẹ́ ìrùkọ́rọ̀ ló ń yẹ wa làbá fi ní gbé sọlẹ̀ sọlá nàìjíríà bí bẹ́ẹ̀ ni wọ́n máa ìlànà. anábì nígbà tí yẹn súnmọ́ lọ dùgbà tó wà lọ́dún fún ìforí kan lẹ̀ àfa àlẹ́ kí máa kírun tí ó sọ papọ̀ mọ́ lọ. ọwọ́ á ní kí irun ike náà fẹ́ẹ̀ni ha á ní gbólù mi nínú sọlá bàtà ní ha ayé ṣáà ìgbẹ́ kí n kọ́ tí mo ó ní irun máa ń pọ̀ fún ni nípa ẹ̀ṣẹ̀ téèyàn bá mójútó dáadáa tí kí mójútó àti tó ti ẹ̀ṣẹ̀ wọ̀nyẹn ntí ọ̀hún á jẹ́ kí irun táwa ń kí láyé lóde òní kó ní òun tó yẹ kó máa fífún wa tí òfin gbà ṣe àbúrò ọwọ́ wa kù. tá a fi bẹ̀ lọ́rọ̀ bá nínú rẹ̀ tí òfin wa ní táwọn wá kò sí ntọ́ba ju wípé à ń kí ní àti ìkọ́mà rẹ̀. gẹ́gẹ́ ìkọ́mà káṣá aláwájú aláwájú akọ́síkọ́ ọmọ ti sọ̀rọ̀ àti mọ̀ sọ̀rọ̀. àkírun bó ti yẹ àkírun tá a nẹ́bí bá lè sọ fẹ́ ni ó kírun nígbà yẹ pé a ní èròjà ẹ̀fà sọ̀lì padà lọ kírun fa ìnàkì alámùtù sọ̀lì àlọ́ kírun. ẹni fún alágbèjúwe kan lọ́jọ́ kan abẹ ní premier hotel ní Ìbàdàn alọ́sí program kan bẹ̀ dáwọ̀rọ̀ ní àwọn lárúbáwá láti Saudi. àṣẹ program program mi bẹ tá a ṣe kékeré fi ti premier hotel yẹn lẹ ṣùgbọ́n yóò padà já sí premier hotel alọ aṣọ programu kan ìkan náà bàbá wa dáadáa nílẹ̀ yorùbá yìí ọlọ́run kọ́ bá a sọ̀rọ̀ kọ́ bá a kẹ́mu wọ́n wá wá síbẹ̀. wọ́n wá sọ̀rọ̀ tìlẹ́rì òkan tó ṣẹlẹ̀ táwọn ẹgbẹ́ jẹ́ àwọn lárúbáwá wá láti sàwọ́jú wọ́n wá sí programu inú programu pọ̀ sọ̀ náà wọ́n wá fi wọ́n ti tán àwọn bàbá bàbá mọ́mú ìlú ńláńlá wọ́n wá sí wọn àsìkò wọn bá tó ní wọn bá ní kíkan náà àwọn bàbá kọ́kọ́ wá ní kókì ọ̀hún ní wọn bá bẹ̀rẹ̀ ẹ̀rú bàbá bẹ̀rẹ̀ kí wọn bàbá fà kí wọn yà gba wọn sàṣà lámà kí wọn àwọn lárúbá ní bá sọ̀rọ̀ àgbẹ̀ àtìkí wọn fún àtìkí bẹ́ẹ̀ tí wọn kà kí wọn àwọn ọmọ ẹgbẹ́ kankan ló jẹun sọ bàbá kàfájà lárúbá ọ̀dọ́ tó máa jẹun ìbáraẹni sọlá lókè òkè lára àrùn fáìlìhà lójú ẹni wọn lòun bá kírun tí ọkà bá tó ní o irú rẹ irú iṣẹ́ yẹ kí òun ṣe nínú ayé ẹkọ ṣe níbi wàyò múnà sọlá lọ là ń ṣe wàyò múnà sọlá wàyò mú o tí wọn ń gbé ìrún ẹni ó bí ọmọdé afájà bí ọmọdé

irun tá a bá dínà fún ta ṣe ìkọ́ máa rẹ̀ fáàtì àjọyọ̀ lẹ́jọ́. Akéwì sọ̀rọ̀ ní ìlú ìṣẹ́ jẹ́ àkọ́kọ́ dọ́lù kọ́ sì sí irú rẹ̀ lọ́rùn ìrún ni ẹni tí wọ́n bá jẹ irú rẹ̀ wò tó bá kí torí kí láyé anabi sọlá àlẹ wàlẹ sọ sọ pé fakọtì fáàzà wà náà jàṣà anabi ní fáàzà ń dọ̀rọ̀ òkè wà náà jàṣà ó wá jẹ́ kí wọ́n jọ lọ ọ̀rọ̀ rẹ̀ dákáyọ̀ anabi ní ẹni wọ́n wọ́n bá láńsì tẹ́ bá yẹ ìyá wọ́n wà nínú lárúbáwá ìtumọ̀ rẹ̀ ní wípé ọwọ́ rẹ̀ pa sófò kó àtúnfẹ́ lè wà kọ́ sí ọ̀rọ̀ anábì ní òfò tó ṣe é. ìgbà tí wípé ẹ̀yọ́ ìlọ́lọ́wọ́ bọ́ kọ̀ọ̀kọ́ yẹ̀ wò nínú gbogbo ẹrù tá à ń dì láyé tó yà á jìlè rí àbí òyà jìlè. ọ̀yà jìlè torí pé ìrún nìkan lẹ́yìn bí imáàlì tó lálàáfíà ó tó wàhálà. làrẹ́bí àdéhùn ti bẹ láàrin àwa àtàwọn kẹfìrí yàtọ̀ láàrin ìwà òjò wọn ẹni wọn bá pàtì ya kẹfìrí wọn fẹsẹ̀ ọlọ́wọ́n bá lẹ̀ mo jẹ́ kọ́rọ́ pọ̀ lórí ẹ̀ ní mo fẹ́ lò bẹ́ẹ̀ òní ike báwo la ṣe mójútó run torí pé ẹ mo bẹ̀rù ọlọ́run èmi kàn kírun yọ ọbẹ̀rù ọlọ́run torí àwọn òun lọ́lọ́run ọba ń ṣàlàyé pa wọn gbàtí wà ń kà wọn lọ ó wá ní kí wáyò sọlá àwọn tí wọn máa kí wọn fọlọ́hún tí wọn máa náà ẹni tí ó dẹrùn náà ló ń pàtàkì gbogbo làwọn ti kí wọn ti wà láyé àwọn èèyàn kí wọn ní làwọn kí wọn náà kí wọn sì eléyìí wọn nìkan kọ́ sẹ́nìkan bá wá dé abẹ́ra súùtì twenty naira lọ. tí ọba ti léyìn tí ọba ti léyìn tí ọba wá ju ẹ̀fẹ̀ kan tó bá mu èlò ni ǹjẹ́ ìbá wa ń mú tó ti rà lẹ̀. ọ̀yùn ṣé inú eléyìí ò ní ọ wà ẹlòmíà kan padà sọ̀rọ̀ sílẹ̀ sílẹ̀ èmi ò tó lè lòrí wọ́n lẹ́yìn òfin ìdájọ́ ẹ̀ máa ń sọ̀rọ̀. ní ti ń kó bá wa lò ó dáàbí láàbò tẹ́lẹ̀ mi bá wa ṣe wọ́n ti ẹ́ àtùmọ̀ wa kírun kì í kírun torí èmi lè ti ń kí òkú kí fọ́lọ̀ ẹ̀kí á fún alákòókò ìbámu àtàlùfẹ́ ìbá kírun ẹjẹ fún alágbèjì ọkàn tí bá múta nàbí wa á lè torí mọjà nàbí ẹjẹ mú sáré àdé ìdàgbọdà wò. anábì wa Muhammad sallallahu alaihi wa sallam anábì nù ogun lọ́jọ́ kan òun àtàwọn sábẹ́ wọ́n lu ogun wọ́n bá jà lóko lóko ìgbà tí wọ́n jà lóko lóko ọlọ́wọ́n bá yí fáwọn anábì fún wọn sẹ́yìn àwọn kẹfẹ́rí ni wọ́n wọ́n kẹ́ tí wọ́n kò lẹ́nu wọn wọ́n sì fẹ́ wọ́n bá lọ. ìgbà tí wọ́n lẹ́ni kí wọ́n fẹ́ náà kẹfẹ́rí tí wọ́n tó mọ̀ ní òbí tó òbí sọ́jẹ́ lọ tó ti jáde lọ kò sí nlé. ó délé lórí ibi owó ìdálé. ọ̀gẹ̀ òkúta ìyàwó náà bẹ̀rẹ̀ sẹ́gun ẹrú àyẹ̀wò ìkẹ́sì wọ́n tẹ̀ náà. àwọn ará ti àtọ́káwà ara wọ́n mọ ipa tọ̀ ipa ojú ibi làwọn ọ̀nà ipa àwọn kìfé yìí lò náà bá nàbì náà wọ́n mọ ibi tá nàbì gbà lọ́wọ́ àti náà wọ́n sì fọ́lọ́ ọlọ́run ni ọ̀kan fún wa yìí bí ọ̀bí débi ọ̀gá ọ̀rọ̀ ìṣẹ̀rọ̀ ẹ̀gbọ́n mọ̀ kíbi tá nàbì dì nìkan náà ipa ní ọ̀sẹ̀ ojú ilé rẹ̀ ní ọkọ̀ níbi mo bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni wípé ni wọ́n bá ń lọ anábì ti lọ tipẹ́tipẹ́ òkun délé lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀ wáyé ó rí pé nǹkan ti ṣe ọba tuntun ẹsẹ̀ wọn lọ yàtọ̀ ànábì náà ní ìdènà kí lè sùn ànábì ní wọn yẹ sọ sọ̀rọ̀ ìlàyà nínú àwọn tá à ń bẹ buta ni wọn sọ aládé òní ká sọ ká a sọ ká mọ lọ sọ a ọkọ mọ bẹ lọ alóbi àwọn àwọn ní ń sọ wa àwọn ọkùnrin méjì tí wọn jọjọ náà wọn àṣọ ọ̀rọ̀ wọn làwọn jìnnà náà bá lọ́wọ́ ìyàwó aláṣọ yìí lọ àlébà ló ti parí àlébà ló wà gàbí ẹ lọ sọ àwọn méjì ọmọ sọ wa kí nǹkan kan bá ti fẹ́ àwọn lọ dúró sí ibi tí ẹjọ́ dúró sí àwọn tàbí tuntun lọ alẹ́mi náà sùn. lóòrùn ọjọ́ ẹgbẹ́ àwọn ti dúró tí wọ́n ti dé bọ́sọ̀ àwọn ti sinmi ẹni tí ń rìn bọ̀ owó òjò nígbà ibi tí ibi tá à ń dẹ́bi òun súnmọ́ àwọn tá à ń dẹ́bi ni kí wọ́n máa sọ wọn àwọn méjì tá a bá ká máa sọ díwọ̀dú náà díwọ̀dú rí tí òru bá ara wa lọ á lọ ọ̀sẹ̀ òsì wa ìdí mẹ́mẹ́ ni wípé ìwọ lọ sùn èmi ò dùn tí òru bá ti ní nkùnmí tí mo ti ké mò ń sẹ́wà ìwọ́n tó dé jí ọ ìwọ́n náà mọ̀ wá sọ wa èmi náà lọ fíkì àwọn dàbí ọ̀dà torí bá lẹ́ẹ̀kan náà wàhálà òfin dúró fún ọmọ sọ rìbá kò wọn gbé nínú sẹyà ìgbà tó rí òjà lóòrù nǹkan wàá jókòó ni yẹn ìbáàdà ní yìí ṣe kókó ìbáàdà àwọn ọmọ ibi tí lọ gángan lọ lọba lọba ń lọ jagola bíi súnmọ́ èmi yìí ò lè jẹ́ kí èèyàn ní òjì kò sí ìsúnmọ́ bẹ́ẹ̀ tó bá tó bẹ̀rẹ̀ ìgbà gbọ́ tó ti ń ta lọ́nà ìsìn lábàá fún mi ní tí wọ́n wọ èèyàn ni kì í ṣe ẹ̀jẹ̀ òṣèlú ẹ̀jẹ̀ tẹ̀sí lọ́ba fà ọ̀pá ó fà ọ̀pá yẹn nàkànàkà ọ̀rọ̀ wọn sì sùn délé lúwọ́ tó lè dùn pẹ́yẹ àwọn tá a mẹ́ra yìí nìkan àbíkọ́ lọ́sọ̀ àlùwà ẹlẹ́mí ọ̀mọ̀ wọ́ọ̀fì yẹ́n tí ọ̀mọ̀ wọ́ọ̀fì ni wọ́n àwọn ọlọ́ba àwọn ẹni lábọ ẹlòmíì ò tí ì rọ́pà rí lẹ́yìn inú fíìmù sábà ní ká máa sọ kí èèyàn mélòó lórí ọ̀pá rí ká tó bá sọ fọwọ́ rẹ̀ ọkàn yóò wá máa ta lẹ́yìn sẹ́lómi bára àwọn ọ̀dẹ tí wọ́n ń gbé sàkàbùlà lọ kò rí bẹ̀rẹ̀ eléyìí rí bẹ̀rẹ̀ o sọ́jà ní báràkì ló gbé làjà ń tẹ̀ ṣùgbọ́n lẹ́yìn wọ́n rí mọ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá débi pé yóò wà á mọ̀ ẹ̀yìn tí ó bá ti mọ̀ lọ́wọ́ lẹ́wọ́ ẹ̀ lórí pé kò yìí tí ìbọn bá pariwo ó lè dàgbà òun ló lè kò sì yẹ kéèyàn wọ yọlẹ ìyẹn yọlẹ mùsùlùmí yẹ kéèyàn wọ anamisọ̀rọ̀ la ni wọ́n sọ ní àlùmọ́ nínú àlùkọ̀wé olùdó òdodo tó lágbára kọ́yìnrún olórí wa afdọ́lẹ̀ ẹ̀ńdà lọ́ọ̀dì nílẹ̀ ìmọ̀mìnì ìlú ayé olórí ó sì lọ́lá lọ́dọ̀ ọlọ́run ju ẹni tó dókítà ní òdodo lọ ṣùgbọ́n tó wọ́n adọ́lẹ̀ alábi ni wọn fi gbélé ìkọ yìí ọsẹ ní òsó orí lára rẹ lórí inú ọkọdà akéèyàn yóò lẹ ọmọ kẹkẹ ọmọ kàdà òtó lè mọ òtó lè wà mọtò. o abẹlé ìwé lẹka má bàa bá lọ́wọ́ ná lọkùnrin bá fà ọ fà báyìí ọ bá fà mí ó sì bá lẹsẹ láàbù ìwòsàn wà lẹsẹ tí mo sì ń sin lọ́wọ́ lónìí fi hàn mí lẹ o bá yẹn náà sí la lọ kéwù ń ké ó ń gbádùn ẹ bí ìdàtẹ́ fẹ́ kàn jẹ́ ni kíkẹ́ ń bá wọn lọ. bóòlì ìbáraẹni ò gbé ẹlòmíì sórí ẹ̀ tó dáhùn àwọn ẹ̀fọ́ ìwà làwọn pọ̀ wàá yóò bí mọ́ọ́nà sọ̀rọ̀ ìgbàgbọ́ tí òun lọ ọ̀fà sì ti bá àwọn àbá àmọ́ mọ́ láti sọ wípé tó bá ti wípé ẹ̀jẹ̀ kọ́ máa jáde lára èèyàn ó bá bàlù alájẹ ó yọ ọjà àrùn lọ sàlù alájẹ àbí bẹ́ẹ̀ kọ́ abẹ́ni wọ́n ta lọ́ba ẹ̀jẹ̀ oníjàjà rẹ̀ ó tó ń jẹ́ òun lọ. ọkùnrin wa wí iyan oníkíní ìṣe ẹ̀jẹ̀ tó fà wọ́n fà á ìgbélé yóò kọjá bẹ́ẹ̀ lórí tá a lóbi fi wá sọ́fà rẹ̀ ní kíkọ́ àwọn àdó àwọn òfin bí ìgbà tí èèyàn mú ọwọ́ tó wá fi lẹ̀ kán mọ́ bẹ́ẹ̀ ni ọ̀pá ti lè má ìgbà tó lè yọ bá ẹni ìrùbí mọ́ tó bá sì wọ ní ẹni ọmọ sáwọn èèyàn tó bá ọfà bá wọlé sí ọlá bá kí ló dé yọba ariwo ta ló bá fariwo ta wọn bá yọ wọn ẹnu èdè wá dé ìwà wà ọ̀rọ̀ àfọwọ́ lẹ̀ wà lọ di èèyàn kan ṣoṣo ẹni tí àjọ ni wọ́n mọ̀ sùn àfa nǹkan ẹgbẹ́ ti ń ṣe inú wà á mọ̀ bàbẹ́ lọ. ìyẹn ló wá ṣe ọ̀gá méjì lẹ́jẹ̀ẹ́ nǹkan tó tó bá ṣe ó ṣe ó sọ̀rọ̀ oníkì ah, wà dáhùn máa ń sọ àbí nígbà tá lẹ́yìn sọ̀rọ̀ lánàá mo ti ń kírun lọ mo ti ń gbádùn rẹ̀ nígbà náà ibi tí mo fẹ́ lò níbi pé irú ọ̀kẹ́ wo làwa fi ń kírun ìwò làwa fi kì tiwa. ọ̀sẹ̀ àwọn ìyá rẹ̀ ló ń fi rọ́ọ̀nà náà sí ìnáwó sí ìfọ̀rọ̀ àti ìlú ọ̀rọ̀ ìlú. àwọn tí wọ́n máa ń kírun pẹ̀lú àyọ̀lọ́ kò sí ní tí ń ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lómi tí ọmọ ní akékèké nínú kù sí ọmọ ọ̀rọ̀ àwọn ọmọ jẹun òun gẹ́gẹ́ ti rí lọ òun gẹ́gẹ́ ti dé bàtà. ìmọ̀ ní òde wàá ẹni tí ó kírun tí irun ṣiṣẹ́ tó yẹ kó fún irun tí ó lọ́wọ́ yẹn irun tí ó ti láàrin èèyàn mọ́jẹ̀mú rẹ̀ gbọ́dọ̀ pé ṣé ìtawà wa ń kí lónìí sórí gbogbo ṣé mọ́jẹ̀mú pé ẹja máa bẹ̀rẹ̀ wa lé sáà bí ẹ̀ mọ́ sí ń jórí gun gan sáà mọ́ mọ́jẹ̀mú. àti káwọn ọ̀rọ̀ kan dànù ọlọ́run kọ́ bá gbà bẹ́ẹ̀. ìjà ìjọ òkè òun báyìí tí wọ́n bá rántí kí ó jókè wọn yóò wà máa ga kó tó bá kí èsì kura kí èsì kura ní ó kékeré kan. àìmọye oríṣiríṣi àwọn kan wá ń lé ìdìrún fáwọn èèyàn ìgbàdí ti bẹ́ẹ̀ dì wọn ìgbàdí ó fi kó ìgbàdí ti bẹ́ẹ̀ dì ọlọ́kọ́ wọn láì tó mẹ́rin kó sàánù wa. aláwọ̀ èèyàn ń kírun owó sì ti sùn lọ lórí o bẹ́ẹ̀ náà yóò ẹ̀kọ́. wáyé ti mú owó ìrànlọ́ yára bá bẹ̀ lómi ìfi kí tá a bá rò fún ilé yẹn lọ́wọ́ bí kọ̀ọ̀kan. tá a bá forí kalẹ̀ kí ilé yẹn máa ń ọ̀dà kata ya, kọ̀ mọ́. èwo ló wá àti ní kí ọ̀gá àìmọ́ kí ọ̀ tẹ ẹ bá ń kírun ń lọ tẹ ẹ bá ti jókòó tẹ ẹ bẹ̀rẹ̀ àtàyà lẹ́nu yóò ti mọ tara rẹ̀ lábàtà. yorùbá ti wáyé bá ọ. wáyé ní ọ̀la. kò ní kàtà ayá kẹ̀kẹ́ wáyé bá ni tọ́ba ti fọwọ́ ta tọ́ba yìí yóò ti sọ wáyé yóò ti sọ wáyé yóò bá káwọ́ lójú yóò wọlé ti kí mọ̀ mọ́ tara rẹ̀. àtàyà ń kọ́ ìmọ̀mù ti bá kí a fún ibà yàn kí fún ibà yàn kí ẹ wà ní pẹ̀lú náà ti wá máa kí wọn kò kí ń kí ni kò gbẹ̀rùn lẹ́rù yorùbá láyé bìtì torí wípé ìgbà tá a bá ń nàró la máa wà conscious sẹ́wọ̀n ìgbàyẹn la máa ń sọ̀rọ̀ àjò àmọ̀ òpé ká mọ̀ sùn àmọ̀ òpé kẹ́nìkan mọ̀ tiwa àbí bẹ́ẹ̀ kọ́ sinmi tá a bá jókòó àwa comfortable gẹ́gẹ́ bó ṣe máa ń sọ́ra tó wà tó yẹ kí n tó bá ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní ti bá ń bọ̀ wájú rẹ̀ ò ní fẹ́ kí ọ́ da jíjú rẹ̀ rú kọ́mọ̀ kó bá ọ bẹ́ẹ̀ náà ló ti gbọ́dọ̀ sọ́ra fọ́nà nígbà tó o bá ń gbèrò náà lò tí n tí ì sara àrùn kọ́mọ̀ wọ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n wa ọlọ́nkọ́ wọlé ayé tó fi rẹ̀ kọ́ sànù wa wáyò sí i. mo ẹni tó kámójútó kámójútó kí la sọ anabi Muhammad sallallahu alayhi wa sallam ó kírun kírun títí tó fi lọ bọ́ lọ àdéhùn tó bá aláyé lójú ni àwọn èèyàn làwọn ti ẹni ọlọ́run àwọn ò ní kírun mọ́ tiwọn wọ́n ní ọlọ́run ti bùn àwọn rùn ọlọ́run tó wá bùn wọn rùn ìkò bá ànábì sáwọn jà ànábì lónìí. ẹ má jẹ́ àtẹ̀sìn wa débi wípé ìrun láàmú fi láàrin. kódà nínú rọmọdọ téèyàn bá ti jẹun kọlọ kí bí bá padà ṣùgbọ́n ah, ti ti ń pàmí látàárọ̀ yẹ wọ́n jẹun náà wọ́n wá fi máa pàrọ̀ jàn máa làkúpa wọn. ọlọ́run ọba tó là nínú àlùkò àjẹ káfíńlẹ́ yóò dá ọ̀rọ̀ wọn tó ọlọ́run bá ròyìn àwọn ọba ló ní ìdíríṣ oníwọ́n kọ́ lórí kíláàbì ìdíríṣ nínú àwọn ojú àwọn ṣe ní ọ̀rọ̀ nàbí yá wà ọ̀gá aláwọ̀ àjá náà àlẹ́ yá ọlọ́run ní kó rántí ìdíríṣ ìdíríṣ tó ṣe wípé ojú sí ọlọ́run tó sì gbà kọ́ lọ́ọ̀tàn. nítorí ìgbọ́ta ọlọ́run ọba kan ọlọ́run ọba kọ́lá àrídáwá ọ̀gá náà ọ̀gá náà. gbàtọ́ lọ́wọ́ kà wọ́n tán ó fi ṣe é ṣùgbọ́n ó wà ní ọ̀làyíkà ńlá bí náà. ọ̀làyíkà ńlá bí yín náà máa ọba lódodo nínú àwọn ènìyàn rí ọlọ́run kà wọ́n lọ́wọ́ nínú àwọn àrọ́mọdọ́mọ ádámà nínú àwọn nínú àwọn bá ta tata wa ó ní ìdá àwọn sùn ìforí kan ìfọlọ wọn kà kó ibi tá a wá lọ lọ ní sọsọ lápapọ̀ ìgbà ní ìrùkọ́ni fún àdọ́ àwọn sọ̀rọ̀ láàbà. ọlọ́run ní àwọn ànábì ọlọ́run lọ sí àwọn èèyàn alẹ́ lọ tán àwọn kí wọ́n á dé lẹ́yìn wọn àwọn náà ń kí wọn ṣùgbọ́n wọ́n rà á láàyè. àwọn náà kí wọn torí àdọ́ àwọn sọ̀rọ̀ láàbà kí wọ́n ráyìn wọn láàrin wọn ní kí lásìkò ẹ̀ kí wọ́n bá kí wọ́n á kí yọ̀bọ̀yọ̀bọ̀ wọ́n dábàá ẹ̀wù ṣàdáwá ọlọ́ọ̀dún tí wọ́n á mójútó ládùn náà ah, kálukú wọn ló fẹ́ gbàdùn wọ́n mójútó lé ayé wọ́n wò fíìmù African Magic wọ́n wò dùgbẹ wọ́n gbọrí tó wọ́n jẹun bìnàbù ẹlòmíràn jẹun tó tó jẹ nìyẹn fún yòó níjó lè kírun torí kò ní lè sí ma yọta arọ lulẹ̀ ó ti di yọkùdò tó tó dòrò dáhùn bá tó tó di àjẹsùn jẹ lómi ibi tí ń jẹ náà níyàjẹ. wọ́tẹ́rẹ̀ ṣẹ̀háwá ọlọ́run ní ti fọ́sọ́rọ́ pẹ̀lú náà ó yà wọ́n bá mi wò mí ni padà jẹ́ tiwọn ìyà òun ni wọ́n padà jákùbọ̀ tán rẹ̀ téèyàn bá ń rà ọ̀rùn láre ní ìfáìtì ìyà ọlọ́run ni ilé òbí jẹjẹ pé nínú sọ fún akọ láì kírun pé ah, à wá kírun irun ọkọ̀kọ́ jẹ́ ìrìn ẹ̀dá àárín fọlọ́run náà kó tó dé èèyàn rí láàrin àwọn èèyàn ẹgbẹ́ ẹ̀ ẹni tí ọba ti dá lọ́dọ̀ ọlọ́run kò lè dá lọ́dọ̀ èèyàn àbí ká kọ́ dá lọ́dọ̀ ara wa náà fún wa dúró wà ní torí dodo ń tà ń rí àti ti ń bẹ lọ́wọ́ àdúrà sọ́gbọ́n wa wàhálà ìbí sọ́gbọ́n wa bí wàá náà mọ̀ fún alọ́ sọ́kùn sáwà là ń lè di kíláàsì àwọn tí ń lè di kíláàsì wa gan àgbúrò wọn ẹlòmíì ò sì rọwọ́ ọdún kúndò àbí ọ̀bá ni. wàmí máa ọ̀dọ́kọ́ náà nínú jẹ́ ẹ̀mú táwọn ọlọ́run pèsè fún wa tá ọmọ wà lọ́wọ́ tọrọ gbọ́n wọn kọ́ inú ìjọjẹ pété ẹnìkan bá ń bínú ẹnìkan tó lóun bá ń ṣe àásìkí fún ọlọ́run ní bínú torí pété ń tọ́ba ta tó dókè ó sínú ọgbọ́n rẹ̀ ọlọ́run ló fún kí n tọ́lọ̀ wá jẹ́ mú kọ́mọ bí ó bínú ọlọ́run torí pé ọlọ́run ọmọ ọ̀tọ́ fún òun lè tó jù bá ń lọ́kùn ọlọ́run mùsùlùmí anigba muhammad sallallahu alayhi wa sallam onílà hasada olóyè ìjòwú èèyàn àyàfi níbi ìgbà

ó náà gbà ládà ṣùgbọ́n àwọn èèyàn oníwò yóò gbé ah àgbàdà lọ́wọ́ ayé olówó yóò bá wọn kiri irú àwa ìkan gẹ́gẹ́ bá ń sọ̀rọ̀ pé kẹ́ni jó wọn bí náà yé tá a bá wá sọ̀rọ̀ pé kẹ́ni èmi mo máa ń kọ́ lẹ́sìn mi mo ti tutori àpò tutori àlẹ́ wa fi ń pè àbí nǹkan náà lẹ́jọ́ tọkọ́ nù yá. ọlọ́run láwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run làwọn tí wọ́n lè ná nínú tá torí pípé ọgbọ́n àwọn akọ́ níjọ́ tó bẹ̀rẹ̀ ní ìyẹn bá tó mọ̀ ìpín tóun ní kì í ṣe mí máa fi òun ìdí kò wá sí tóun ná fọlọ́wọn ọba tó kọ́ jù tọ́lọ́wọn bò ní í já padà ìjọ náà ló tó tẹ ní ọbẹ̀ fọlọ́wọn ló tọ́ Sheikhul Islam Ibn Taymiyyah ó ní owó níná àti dídí akin láti jà ó ní nǹkan náà ó ní ẹni tí ọ̀ọ́ bá jákin kò ní sọ fún wọn lóògùn ó bẹ̀rẹ̀ òun ẹni tó bá jákè ó ní bẹ́ẹ̀ náà lọ́wọ́ owó níná ẹni tí ọba jákè ò lè náwó owó ní ọmọ àkọ́jú rẹ̀ ẹ̀rọ màmá pé ìgbà máa dán owó ìyọ́ màtà ẹnìkan ó ní pé ó describe olóṣù ó ní ẹnìkan tó ò lè sòsì lóòótọ́ àfẹ́ni tó bá lè kó jọba ìjọ dáná sí ó ní ẹni tó bá lè kó kàrẹ́ ẹ̀kọ́ sáná sí òun ló lè dúpọ̀ ní òṣèlú ó ní kò sì túmọ̀ sí pé yóò yí ìdí gan onítọ́ba wá yí dìde wò ṣùgbọ́n ẹni tí ọba lè na bẹ́ẹ̀ kò ní yín rí kò kò ní rí kò pin. ọlọ́kọ́ ọ̀la tó bẹ̀rẹ̀ kọ́sọ́ àná wa kó bá sùn gẹ́. wà mí máa rọ̀ sọ́kọ́ náà lóyún ọlọ́run láwọn olùbẹ̀rù ọlọ́run làwọn tí wọ́n á ná nínú àsìkò àkọsí fún wa. ìwádìí kàtó bá tó pọ̀ lẹ́rẹ́rẹ́rẹ́ lèèyàn tó máa náwó sójú ọ̀nà ọlọ́run àti pé kéèyàn bá tiẹ̀ fẹ́ náwó kan bóòlù yẹn ti máa ń nà. ọlọ́ọ̀ni bí alónáka wọ́yẹ́ sọ alónáka máa bá yòó fi kóòn ọlọ́ọ̀ni rẹ̀ ànábì wọ́n máa bí ó lè rí wípé kí táwọn bá tiẹ̀ fẹ́ náwó sójú ọ̀nà ọlọ́ kí ló yẹ kí àwọn máa ná. ọlọ́wọ́n bá ní pé ànábì sọ fún wọn wípé àlàáfù ǹjẹ́ máa ná òun ni tó ṣe lẹ́yìn sẹ́yìn náà bá jẹun yó tọ́tọ́ mọ́ yó tíyàwó yó ń èyí ń sọ wípé a àwa máa tọrẹ gan kébi ọmọ àgbàyàwó àtọmọ kọ ọmọ kú ni ọ. kí a máa ròyìn rẹ sa kí àwọn ẹbí rẹ kọ́ máa jẹ́ afidúta yàrá Islam kọ́ kọ́dà sádàkà tó o bá fi tó o bá ná lórí ọmọ ìyàwó ládàá rẹ tó wàmí máa rọ̀ sákọ́ náà ó ń nínú ẹni tó lọ́wọ́ sáàtì kíkú tí ó lè náà ọlọ́kọ̀dé kọ̀ọ̀kan wọ́n wà ní ọlọ́kọ̀dé wàá tukọ̀ ń gẹ̀rẹ́ àlàyé náà wà á kúlù sẹ́yìn kọ́ díẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ìjà àti ẹja tó wà nítorí àṣọ. Ní ẹ̀rọ àti ìfowópamọ́ àti ìtọ́jú wọ́n láti lè ṣe ìlànà ìlú lálà ìgbà pọ̀ ní ẹni tí lọ́ọ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ wọ́n sọ ọ́ ní bọ́ọ̀lù tó fi ìlànà ìlú wa àlọ́ òṣìṣẹ́ ní ẹgbẹ́ máa kọ́. ẹ̀mí ìbọ́ọ̀lù ìlú ṣe torí àǹtẹ̀ ìfọwọ́ àti ìgbà tó wọ́n lọ sí owó ẹgbẹ́ náà wọ́n yà wọ́n ní màdé ó ti sọ ọ́nà ẹni tó ti pàtàkì tó jẹ́ súnmọ́ ká máa dá àpò olówó ní ẹ̀jẹ̀ ìrẹ́lá tó lò ní ìgbà ìjà orílẹ̀-èdè ìlú ti ẹ̀wọ̀n lásán sọlá ìkóra yìí ń bẹ bóyá wọn kàn lọ sí òun náà wá sí òun yìí wọn lélẹ̀ yìí ìjọ tí wọn bá ti òkú abẹ́yẹ wọn ti ọ̀rọ̀ ẹ̀ sọ́ọ́lẹ̀ lọ́wọ́ Thank you ṣé ìwà tó wá ń lẹ́jọ́ tó àwọn àtàkì mọ́tò dáadáa òbí ìgbà tó tó bẹ̀ lára ẹni tí yóò mọ àtàkì mọ́tò dáadáa ẹ̀rí ìdájí ní àwọn ọmọ ìṣe ibi ẹgbẹ́ ọ̀dọ́ tí wọ́n ní ọkọ̀ wọn tó wọ́n láti náà ṣe ọdún tá a pọ̀ sí ẹ̀ ẹ̀ sọ́wọ́n kọ̀ọ̀kan mẹ́tẹ́ta yìí ni wọ́n èlú òye àwọn tó wà láwọn ọkọ̀ ìṣe ìṣe wọn ní ọ̀sẹ̀ pẹ̀lú ìgbà tó wọ́n ti ṣe ìgbàgbé yẹn bá wà lọ́sọ̀rọ̀ nínú ìlẹ́bí ọdún ó lè kó palára bá mi kì í sọ̀rọ̀ yẹn fún ẹ̀jẹ̀ lọ fún ilẹ̀ mi. ìjọba àwọn ìlú ìjọ bá ní lọ́wọ́ lẹ́sẹ̀ yìí kò ní mà ẹgbẹ́ ọlọ́run wà lọ́wọ́. wà á lẹ́kùn sọ̀rọ̀. Sọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ wa ti dẹ́gbẹ́ lóṣù àmì ìdíkù pẹ̀lú bàbá ìfúlà muhammed náà ìwé náà ní ìdájọ́ ìfọ̀ ní ẹ̀rẹ́ sọ̀rọ̀ wọn ò gbádùn jẹ́ ìrọ̀rùn gbogbo aláṣẹ yorùbá wà ní òwúrọ̀ táwa ní òwúrọ̀ tó ń sọ program tẹ̀sí kéèyàn náà ti kó dàtà bá ṣe olùkọ́ irú program kéèyàn ti gbọ́ bá ló lè yóò di ẹni program ìrẹ̀ ká ló ṣe owó díẹ̀ èyí ó ti tọ́jú àwọn sọ́kùsọ̀tọ̀sọ̀ yóò wà máa fún kọ̀ nípa ọ̀gbẹ́ nípa ọ̀gbẹ́ ọjọ́ ìrẹ̀ òfin mi bóyá bá wá ṣe ṣe ìṣòro wà sí ẹlẹgbẹrẹ ṣe pọ ẹlẹgbẹrẹ ṣe níbi bá ti mú bàá níbi bá ti mú sílẹ̀ níbi tí a bá ti mú bá àwọn tí wọn sọ bá ti tún lẹ kàn tí ìyàbá tó bá àgbà bá tọ ìṣòro tó orí mi ti bá wọn ṣe èsì dáadáadáadáa bẹ́ẹ̀ wò bẹ́ẹ̀ náà wà á rẹ mú sara ẹni kan tó bí ìdílé tó ń tẹ̀síwò àtọ̀yẹ̀ náà jọ ìdílé náà jọ lè náà.